إذا كنت لا أشياء ولا يكون مقبولا بين إذا توضع حتى يبنى على عقيدة صحيحة في كتاب مسائل سوري àtọ́kàn tó lálàáfíà ìyẹn ni pé òsibí sẹ́sìn wo lè dáa tó ntí ọ̀kọ̀kọ̀ sáájú rẹ̀ ní irú gbàgbọ́ wo la tẹ̀síwájú àárín tó ń sọ́kàtà làwọn fún un ta kà fún wa pé orí náà fẹ́ bẹ̀rẹ̀ ní ọlọ́ọ̀bà àdéhùn sọ́kàn náà Muhammad kò ní sàlàyé fún بسم الله الرحمن الرحيم قل والعصر إن الإنسان لفي خسر ọlọ́run fásitì rẹ̀ láyé òdìbúra ó wá ní india ìfran dábẹ́rù gọ́mẹ̀nìyàn láti ọ̀sẹ̀ náà wà lófo ó wá ní india lẹ́sìn náà àmì àyàfọ́ sábà nígbàgbọ́ àdébùsọ tó kọ́ síwájú àlìkíni ó àlìkìmẹ̀ táwọn sọ̀rọ̀ lórí ìmẹ̀ àádìrí ìmẹ̀ ìgbàgbọ́ náà sọ̀rọ̀ parí màhálù á àkọ́ni ayi rẹ̀ ibo ní ọkùnrin lẹ́yìn tó sọ̀rọ̀ email tán ló tó sọ̀rọ̀ kí ni ó kò fẹ́ sọ̀rọ̀ ṣẹ́ tòyẹn ni pé ìjókòó ìwé ìjókòó tó pàtàkì pẹ̀lú àwọn ìjókòó mi náà abẹnusa fún wa tí wàá àwọn fi ń tuwìtì ní tó Sheikh gbọ́dọ̀ àti lọ́wọ́ tí wọ́n kọ́ ọlọ́ba àtàlẹ́kùn fún wa àtàwọn tọ́tí ṣáájú ọlọ́mọsọ ayọ́nu tí wọ́n lápapọ̀. ìyẹn ni pé afọ lórí anáwùyẹ ìdìbò àlẹ́ yìí náà dáhà sí máa bá àṣà yìí bàbá sọ lórí alẹ́ lórí ìmọ̀lá sọ̀rọ̀ lórí ẹ̀ níjẹjọ tó pọ̀ gan. abadé bíi àríṣì kan bẹ̀tọ́ ni pé síra yìí ó ní í ṣe pẹ̀lú ọmọ akẹ́kọ̀ọ́ púpọ̀ so àyẹ̀lẹ́ ìyẹn ni commentary lórí tíra kan ẹni tó ń ṣe commentary yóò máa ya lọ wá sí alẹ́ torí pé gbogbo gbólóhùn kọ̀ọ̀kan yóò fẹ́ máa dúró lórí ẹ̀ tó wá máa ń bẹ́ẹ̀ náà tó lé pé àwọn tí èèyàn máa ń gbọ́ wọ́n lè má lè tètè wà ní lẹ́mù yẹn pẹ̀lú àwọn àtúntò yẹn láti mú wa padà wá sí lẹ́mù yẹn díẹ̀ kábílẹ̀ rán fàní bẹ́ẹ̀ tó wá léwu kí náà fàní tàbí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bẹ̀kẹ́ tó bẹ́ ṣáré gbogbo tó bá kọ́mà kọ́ ní bẹ́ẹ̀ tó láti níbi láti ṣàlàyé lórí ẹ̀. bàbá ní wà á tó lọ ẹnu di yá wọ́n kó n bá ìta tó ní jẹjẹ ní ìmọ̀ wáyé mà ó lẹ́sìn ní àti súnmọ́ lọ́wọ́ fàlẹ́ ẹ̀mú la yóò kàtó sàkọ́fà àwọn àwòyẹ tó ní àwọn ìtàkùn yìí kẹ̀lí yìí níbí yìí àyíwá mà torí bá bẹ́ẹ̀ bí tẹ̀sọ́ àti sọ̀fìyà lọ sọ̀rọ̀ yìí àfàwọ̀ sọ̀fìyà lọ sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí pé zẹ̀yìn lọ ẹ̀mọ̀ bí àwọn ìlú sí kùn ẹ̀sìn mà kẹ́sọ̀ lára yín wàhálà kò lẹ́yìn inú bẹ̀rẹ̀ ẹ má sọ pé ẹ fẹ́ máa kẹ́kọ̀ọ́ pẹ̀lú náà ìyẹn ni pé ìwé ìdí sáà máa fi wọ́pọ̀ jẹjẹrẹ sáà rárá yàní kájí kí mo wó ẹ̀sọ́ báyìí ní wa látara pé a máa wá ìmọ̀ yẹn wọn náà hàbí bò ní òbí ìdí sáà ẹ̀kọ́ ọ̀la tà á lámúlẹ̀ ẹ̀ mà ó lè lọ wá ìmọ̀ wà á kọ́ lóhùn ẹ̀dẹ̀ ìpẹ́ ẹ̀gbọ́ tàbá gbọ́ kọ́ńtán wọ́n tẹ́fẹ̀rù bí kẹwàá ìfẹ̀lú sàǹfààní ìyẹn ní pé a ní ọmọ lásán ìmọ̀ta bá kọ́ àgbọ̀yé lẹ́gbẹ̀ẹ́ àwọn àṣírí tí wọ́n sàǹfààní fún wa wàlá ta alùlámù lítàtà jámẹ́lì bí ẹ má kọ́ ìmọ̀ nítorí bá bẹ́ẹ̀ ṣe sọ ṣẹ̀tọ́ lásán kẹ́mọ̀ ní mo ní sàtìkéjì báyìí sàtìkéjì báyìí fàyínà òní òṣàlẹ̀ àfààní ó fẹ̀ yáná ẹ̀ńtọ́ ládé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ tí ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wá bá tó bá náà ṣe rí nísìn àyìn ìtajà mẹ́lẹ̀ nílẹ̀ àwọn yóò máa kẹ́kọ̀ọ́ pẹ̀lú ọmọ yìí wọ́n máa fi tẹ̀sán táìtù ní ó pọ̀ kama yàtàjàmàlà ọjọ́ ìdìbò láti gẹ́gẹ́ bí èèyàn ti máa ń dé sílà ṣẹ̀dọ̀rọ̀ sáà ti wà láàmú rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n ní ilé ẹ̀rí tó ga bẹ́ẹ̀ lónìí ìmọ̀ yẹn ò fẹ́ wúlò dókítà lè pọ̀ masters lè pọ̀ kìrìpá ń bẹnu yẹpẹrẹ kí ẹ má wà tàbí kọ bẹ́ẹ̀ kẹ́yìn rí pé ìmọ̀ yẹn ìmọ̀ tó ń ṣe ní láǹfààní ni tó bá tó máa sọ máa pé àlẹ́ dáfàánà ṣe lójú èdè wa kí ló fi ìsánú àwọn akọ̀mẹ́rin China sí sànà ojúbọ̀ tó náà ti yàn àwọn akọ̀mẹ́rin China sí sànà tó ajínà sí gan tó bẹ́ẹ̀ ni àwọn tó rẹ̀ nínú wa bẹ̀rẹ̀ lónìí wọn ò ṣe pa lórí ìmọ̀ tó lè ṣe kí ni tó lè wúlò fún wa. wọ́n ti ta nílé ẹ̀ látara kí á wá ìmọ̀ yìí. ìsáré ní ìsáré náà títà àti kàní náà ní gbàtọ̀lọ̀ ọmọ ni ó bá níbi ìsìnkí náà. ìdí fún mo fẹ́ tètè jẹ́ ká lọ ẹgbẹ́ ìtútẹ́lẹ̀ olùlọ́rọ̀ hadith kọ́lákùnlá kàlá tó sọ wípé tọ́lá mẹ́rẹ̀ ẹ̀lì fàrí ìdọ̀tún aláàkóòlẹ̀ mùsùlùmí wà mùsùlùmí ó dọ̀rọ̀ wá wọ́n gbájá wà gáyé ibùn májá ló lupa hadith yẹn wá gẹ́gẹ́ bí àwọn àpá àwọn abọ́ṣẹ́ máa ń ṣiṣẹ́ lórí gbogbo ọ̀rọ̀ tí ìṣe ma orí ahọ́n lásán àmọ́ tabaka wí tabaka gbọ́ we just take it like that rárá mọ̀ nígbà bẹ́ẹ̀ wàhálà láàrin láwùjọ́ kẹsì rẹ̀ tó kúlú àlàfáà lómìnira lọ́kọ̀ọ́ àdéhìí bó ti gbajúmọ̀ yẹn abàmì síra kàtàkùn ní kàwá tó pàkítà ìbẹ̀rẹ̀ kọ́ wọ gbajúmọ̀ tí bàbá wa ṣe ń sọ̀rọ̀ adam bin abdullahi ala lórí tí wọ́n kọ́ rahim allah ọlọ́ba tí bàbá yẹn tó ti yẹ abàmì tìyẹn dẹ̀ tọ́lá bẹ̀rẹ̀ ẹ̀yìn fàrí ìdọ̀tún ala kulli muslimin wa muslima náà wàfẹ́ ìwà yàtí tọ́lá bẹ̀rẹ̀ ẹ̀yìn fàrí ìdọ̀tún ala kulli muslimin yóò wà báyìí gbàgbé wọ́n ní gbogbo ọ̀nà sáàdì yẹn gbà wá pátápátá kò séyìí tó là níbi kí ni o níbi ìfi ẹnu ṣátà ìyẹn ní pé kò sí ìtó bẹ́ẹ̀ là kó níbi àléébù lọ́nà táwọn ìdáàbò chain of narration wọn kò sí kí ni ó wí gbogbo ẹ̀rọ wà lórí ẹ̀ bẹ̀rẹ̀ àdíjẹ́ lórí rí alẹ́ àti sábà bá pè ní àdíjẹ́ mọ̀ṣúwọ́ alàlàkìtìnà wọ̀lẹ́kìlà tàbí ń bẹ̀rẹ̀ àwọn àdíjẹ́ dẹ́pẹ́ ó gbajúmọ̀ lórí àwọn àwọn ó gbajúmọ̀ kò sí kí ni Kaadị tó lẹ̀ gbajuma ìyẹn wọ ọ̀sẹ̀ntikéètì hadith bá a jẹ́ máa a à mo ojú omi tí mo kan lára omi ẹ ti alábòkun ní ìsìn òun alábòkun alábòkun bá wà lórí gbá tó alábòkun lórí gbá

pé lè ṣe tí wàá tún fẹ́ fún lábàá yìí wọ́n rí ní lè ṣe ẹ̀ẹ́dẹ̀ gbọ́dọ̀ náà sọ ni bẹ́ẹ̀ lè ṣe wípé yóò wà wọ́n gbà wá lè ṣe bí mo ti mo gba àlẹ́ tuntun díẹ̀ nìyẹn pé imam malik imam anasọ malik ló gba alákọ̀ọ́bà dẹ́gbọ́ muhammed min ojú ìkẹ́ fi rọ̀ kúlù àmàlú lẹ́tùn làhùjá tó fi ṣe ìmìnira gbogbo ẹ̀ pátápátá ní fáìfà bẹ́ẹ̀ ni kò fẹ́ẹ́ níbi ọ̀rọ̀ yìí ń da alẹ́ fẹ́ẹ́ láàyè méjì àti ìsìnàlì bẹ̀tẹ̀ bá sọ pé àdínkù wọ̀ ọ̀tẹ́sì ọ̀nà méjì la máa ń bójú wò ọ̀nà alákọ̀ọ́kọ́ ni wípé from the text text àdínkù yẹn tẹ̀mọ̀tà wo text àdínkù yẹn ti ìtàlẹ́ o tọ́lẹ̀bẹ̀lẹ̀ yẹn ń parí ìdọ̀tún alákòóso mùsùlùmí text gẹ́gẹ́ nìyẹn ọ̀rọ̀ anẹ́bí the chain of narration tó gbé wá bọ̀ wá ìgbàlá tí kí ni anásọ̀mọ́ mẹ́lì kì í chain of narration yẹn then àwọn náà gbọ́ ìdíwọ̀ àwọn alágbọ̀dà rẹ̀ lọ́dọ̀ dání lọ́dọ̀ wọn anásọ̀mọ́ mẹ́lì kì í ṣẹ́tí gẹ̀ẹ́sì àwọn èèyàn wà láàrin wa tí aná sọ̀rọ̀ mẹ́lì tù so these are the two ways ọ̀nà méjì ìlànà ń bá wo báwo ni àdìsí ti wà sẹ́ńtìsì ìmọ̀ àwọn tó gbà wá tàbí tó dẹ́gbẹ́ ọ̀rọ̀ tí wọ́n ti kí ni o tí wọ́n lábẹ́ ti sọ yẹn bẹ̀tà àdìsí tẹ́kìtì rẹ̀ gangan ó lálàáfíà bẹ̀ chain of narration láti kí ni o olówó ìkì ṣẹ̀tẹ̀rọ̀ kan láti chain of narration àfáàní kọ́lá fàyọ̀tì àfáwọn mọ́mú fàyọ̀tì sọ pé ìjàmbá tó láwùkà sí ìnà sọ̀rọ̀ ìkọ́ ó ní ọ̀nà fifty chain of narration fifty ló ní fún wà á bí gbogbo ẹ̀ pátápátá ló kàn ẹgbẹ́ pé wọ́n with other narrations ni kì í tó gbogbo rẹ̀ wà yìí sí wa ó ní yóò sọ pé hadith kan lálẹ́ àti àtúnfẹ́ tó hadith yẹn. وقال حسنه باب اهل العلم مجموع تركي àpọ̀ apákanáà àpapọ̀ tó torí gbọ́nà sí àdéhùn yẹn gbà àwa rí pé ọ̀nà kan ẹlẹ́sì ọ̀nà kan torí inú ẹ̀ẹ́dẹ̀gbẹ̀lá hadith tàbá ní weak àní good àní kí ni o àní authentic ẹ̀dígẹ́fẹ̀ so hadith lè jẹ́ weak hadith bẹ̀tà bá rí pé nígbà chain of narration rẹ̀ tó bá dé kí ni o tó bá pọ̀ chain of narration ó wà ní yóò elevate yóò gbé other narration láti kí ni o yóò mú wẹ̀ lọ sí good kò lè mú wẹ̀ lọ sí kí ni o authentic àwọn yóò mú wẹ̀ lọ sí kí ni lọ sí good olùdókòtò ọ̀nà tí àdéhùn yẹn gbà wá ìyẹn tọ́lá mi lẹ́yìn parí ìdọ́sọ̀dà kóńdó mùsùlùmí wa mùsùlùmí so ó jẹ́ kí àdéhùn yẹn dìgbìn hasan lọ́ba àfa aládé kọ́ọ̀dà àgbàní àfa àwọn àgbà mọ́mú muhammed sàlá àkùnrin ìwọ̀n ìmọ̀ ọ̀bọ̀ ọ̀rọ̀ àti àbáyé sheikh nasir albani àbáwá sọ yìí pé ẹnìna tó kọlù yọkọ̀wé ìbáàgọ́ àgbà ó lápá kan rẹ̀ wẹ̀lẹ́fẹ̀ẹ́ ń pàwọ́ àpá kejì bal àhùwà hasan fàlàdís mẹjúmọ́rù rárẹ̀ kẹfọ́ yìí bí rárẹ̀ báyìí bàbá lọ́dọ̀ táwọn ọ̀nà tí àdéhùn yẹn gbà wọn pọ̀ pápá kan sì ń gbé apá kan ní ìgbọ̀n ó jẹ́ káàdì ìṣẹ̀ padà lọ sí kíni òkú àlọ́ sọ́tẹ̀tì lọ́dọ̀ táwọn ìyẹn ni pé akẹ́láwùjáde fún àdéhùn yẹn ọlọ́ba kẹ́ àwọn afọ́ wa tẹ́ndì ìtajú kẹrin kọ́lá sàkàwì wàkọ̀dà ó lè ẹ̀kọ́ bá àbí sàkàlẹ̀ kẹfà pé tọ́lẹ̀mẹ̀ ẹ̀mí parí ìdọ̀tún alákólè mùsùlùmí ó lálẹ́ rí wù wáyà tó lọ pé alákólè mùsùlùmí wà mùsùlùmí ti wà lẹ́yìn sàlá àzíkìrì fi sẹ́yìn tòkì oníkẹta mùsùlùmí yẹn ọ̀ràn yẹn wíwá ìmọ̀ ọ̀ràn yẹn lórí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin àti lóbìnrin bẹ́ẹ̀ gbogbo yẹn ó putting my hadith àti mẹ̀sìn islam tóbi àmọ̀ sí gbogbo nǹkan nìyẹn you cannot just sit down in one place ọkàn àmà àtẹ́dẹ́ ohun kéré kàjọ pé ànábì sọ pé ànábì sọ pé wọ́n dàgbára kíyàn torí pé ẹ̀sìn wa ni lọ́wọ́ pé sọ ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam a lè fi wé ní ọ̀rọ̀ lórí ilẹ̀ ànábì Muhammad kí a sọ̀rọ̀ lọ́wọ́ sọ ọmọ hadith kọ̀tọ́lá làbíà ó ní mọ̀ nǹkan bàbá alẹ́ yìí àmúta àmì dẹ̀ fọlì ẹni ó lọ wà kó sí ìjòkó nù náà àbáyé sí ìjòkó torí pé kò sẹ́ni tí ó gbọ́ pàdé nínú sọ̀rọ̀ kan láàrin kí ni a mú ẹ̀sìn ni ọ̀rọ̀ àlẹ́bí kí ni ẹ̀sìn ẹ̀sìn ni àtìlẹ́yìn ayé wa sòkó wá jẹ́ pé wọ́n wá sọ fún ẹ̀sìn sọ tó bá ti débè kí ni o sáàtì gbóòmù kó wá jẹ́ pé wọ́n tí ó pààyàn bẹ́ẹ̀ lọ́wọ́ àti ìṣeré ọ̀rọ̀ mọ́sáàjì tó wà náà. ويحسن وجود بالتحريض الكتاب بالتحريض العديث الكتاب جاني بيان العلم لعلم وفضله لابن عبد البر بالتحقيق ابي اشبال الزهيري نعم اللي طلع عليه ايام قوله الثانيه اما اربع مصائب في بابا عشان مدعاه بنكاكم العلم معرفه عبد ربه ومعرفه ومعرفه النبي ومعرفه دين الاسلام لعبد العبد الله عن العلم وتوكل العمل نصرة العصر إليك تنجل الدعوة إليه إليك الصبر على هذا الشيء أتوقع إما هو بطل ركين العمل بإيه bàbá ni ká ṣiṣẹ́ pẹ̀lú dákìrì ntàmà ṣáàrì rẹ̀ lábẹ́ jìnnì rẹ̀ ṣáàrì rẹ̀ bàbá náà làámẹ́lù kí máa pèrè ìṣẹ́ gan ó wà sàbàrà àtẹ̀lẹ̀ ẹ̀ òun lè so ìmọ̀ bàbá ni kí lè so tá a fẹ́ kó kan jẹ lára ìmọ̀ oríkìlì ìṣẹ́ falẹ́rì yàtọ̀ àìdẹ́mù. oníṣẹ́ rẹ̀ ni tó kọ́ mímọ̀ wà láyá ẹ̀mẹ̀ tí ò ti jẹ́ pẹ̀lú rẹ̀ màgbùnú mọ́tùnù àdínkù máa bá ẹni ẹni àdáwò sí ni torókí láǹfààní màtá ta ìṣiṣẹ́ ńgbà tí àbájú pòfẹ́sọ̀ ti mú sìgá pòfẹ́sọ̀ ti kíni sẹ́mi kọ́ lọ́rọ́ bá yọ ọ̀rọ̀ sáàsì pé kò gbé ìbò wípé smoker life to die young ah, ẹ wá rò pé so ìyẹn ni wípé ẹni àdánwò lẹni tó bá ní pẹ̀lú ìdíje tí o ti ṣe kọ́ lọ́kọ́ta làwọn bẹ́ẹ̀ ọlọ́ wọlé ẹ̀kọ́ náà ẹ̀ ìmọ̀ tá a lè sọ pé ṣe láǹfààní wọlé ẹ̀kọ́ náà ti yẹ kọ̀ọ̀rọ̀ láàrin òun náà ni màtí ń tèso sẹ́ kátó pé ah, ìmọ̀ kẹgbẹ́ á ìmọ̀ ní ìmọ̀ tó lè kí o ti ń ṣe èso iṣẹ́ kọ́lá ṣe kú náà fi sẹ́kì ìmọ̀ tí ó kàn fani ìnira tí máa kó bá yàn aṣẹ́tù ní dọ́là rẹ̀ jà yìí ó lé ju ìnira táìmọ̀ tí máa kó bá yàn lọ. àti ìbọn fàtọ́rọ̀ lẹ́yìn alẹ́dì ìlàyà nǹkan aṣẹ́tù ní dọ́là rẹ̀ jà yìí ìnira àdánwò tí ìmọ̀ tí ò ti tẹ́ńbẹ̀ tí máa kó bá yàn ó ju àdánwò ìmọ̀ kan lọ sọ́dọ̀ kókò kúkú mọ̀ àwọn èèyàn ní kàyí bẹ̀rẹ̀ ẹni tó nínú ẹjọ́ ìdí ni tí ò fi jẹ́ ìnira rẹ̀ pọ̀ báwo wá sọ̀rọ̀ àtìmọ̀ ráfà lágbájá tí wọ́n mọ̀ tí wọ́n ní. làbá fi ní fasádù kẹ̀lí irun àlímù mùtà àtìkù wà á kàgbá wùmí jẹ́ ìlú mùtà àtìkù òmà kùtùnẹ́tùn fìlà àìlà ìnà àdìmẹ́tùn bímà ìyìmà fìdí ìyẹ̀dàmùtàkù ìbàjẹ́ tó lè وإذا وجد الجهل نعم فإذا وإذا وجد الجهل فالناس قد يطلبون العلم ويتلمسوا به طبعا بقى أي مكان أو يلقى أي مكان يموت ما وانا به شاتي هنا يقول ربايا والعلم إنما يراد للعمل أما واي ما تقول بقى يجي أبي شيشاني أما واي ما تقول بقى يجي أبي شيشاني بس أول ما أقول لك إيه بقى يا sẹ́mà ẹ̀rọ pé kọ̀m̀pútà ló kọ ìgbèrú ẹ̀mí yẹn ẹ̀dígẹ̀ yẹ o lè ké ẹgbẹ́ agbábàdé lọ́fíìs kan kíní kan kankan ọ ìdílé ẹ̀rọ ní kọ̀m̀pútà ìdílé ẹ̀rọ ẹ̀rọ ń ta àwọn dátà kan ṣẹ́kẹ́ ọlọ́gbọ́n bẹ̀ka kúkúrọ̀ ní kọ́mọ́ lọ kọ́ kọ̀m̀pútà ni látara abẹ àwọn mẹ́tì dàkúdà torí pé wọn ò mọ tọ́fẹ́ ìdílé o tọ́fẹ́ lọ kọ́ ẹ̀mẹ́ ló tọ́fẹ́ kọ́ so kéèyàn wà kó wà lísè látara tó bá yẹ

àbáwá ní alẹ́ ẹ̀mọ́bílà hamẹ́lẹ́ ó ní ìmọ̀ tí ò ṣiṣẹ́ ń bẹ̀ bílà ó dà tí so ní o. wàhùn jẹ́tọ̀ aláàtọ̀ yìí yóò mọ̀ kìyàmà aburú bẹ̀ pé yóò wá jẹ́ ẹ̀rí takọ ẹni ẹjọ́ kìyàmà wípé ó ní mímọ̀ kó lé kíló kò ti ṣiṣẹ́ o. wà mí nínú ọ̀rọ̀ yìí onígbọ́nà aláàjì sọ pé látàbúùlù kọ́dàmà ábùdí yọ́ mẹ́kẹ́yà àtàlù sàlánà àrùbáyì ó dàbẹ́ ní ọmọ ènìyàn ní gbẹ́sẹ̀ níjọ́lẹ̀ kìyàmà tó bí bí lórí kan mẹ́rin bàbá ní nínú ẹ̀ ní pé wà á ní ẹ̀mí yìí máa gba wọ́n nípa ìmọ̀ rẹ̀ kí ló fi kí ló fi ṣiṣẹ́ yàrá àwọn onímọ̀ ẹ̀ wọ́n kọ́ ìmọ̀ lọ́wọ́ sí kíni o fi iṣẹ́ ẹ àmọ́ rẹ̀ gbà ńgbà tá a bá rà fà bí fi ọtí tí ní gbàgbó àbí ń fi ìṣìnà àkóbí lẹ́bù ẹ wà ní pé a bóòdù nà ìgbìyànjú ni ẹ wà ní pé fọ́ọ̀kàrí nínú Al-Qur'an pé innamal khamru wal maisir wal ansab wal azlam rijsun min amali shaytan sọ̀tọ́lá wá ní ìyàn kí yóò sọ fọ́lọ́ tí ó lọ wò mẹ́rin àwọn yẹn kàkà báyìí kẹtó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lò wọ́n lè rí ni wọ́n gbé e lẹ́lẹ̀ ọlọ́mọṣá làáfẹ́ ọlọ́mọ. kọ́lá ṣẹ́kù náà tọ́bálí ṣẹ́kù náà nínú tíra yìí wọ́n rí bá sí bàbá wa sọ́ọ̀lì Muhammad bọ́lá fèlè ó ní bàbá tó ṣe àlàámẹ́lì fìlà àkẹ́kọ̀ọ́ àlàámẹ́lì fìlà àkẹ́kọ̀ọ́ ó ní iṣẹ́ nípa pàṣẹ gẹ́gẹ́ ó wà sábàrà tẹ̀lẹ̀ ẹ̀ ó ń gá lè so ìmọ̀ iṣẹ́ gangan oríkìlẹ̀ o èso tẹ́lájẹ́ títí iṣẹ́ kan dáadáa ayọ̀ Ah, o ní mímọ̀ sílé ó ní pàmẹ́nà àdìmọ̀ pàmẹ́nà àdìlà bílà ìlmì bàbá bẹ́ẹ̀ pín àwọn yẹn sí méjì ó ní gbogbo ẹni tẹ́ bá rí títà ń ṣiṣẹ́ tí ò ní mọ̀ ẹ pàkọ̀dùṣàgà òmìnà sọ̀ọ̀rà wọ́n ti di wíwọ̀n kí ni o àkìrí nàfọ́rà yẹn torí pé áwùlà ìyá ìlú náà láàbílà ìrìnà wọ́n ń jọ́sìn fọ́lọ̀ láì dé kíni o láì sí mà. wàmàn àlìmà àmẹ́ni tó mà wàlàmìyá àmẹ́ni pàpọ́dù sábà wọlé yẹ̀wù bíi ẹn àwọn àkàwà náà wọ́n dé kíni o wọ́n fi sẹ́ àwọn yẹn dé wọ́n jọ yẹ̀wù bíi. torí pé yàwó ni tó láti kọ́ àwọn nàbí yàrá Muhammad sallallahu alaihi wasallam wọ́n pọ̀ pé àdájúdé kí ni o ohun iṣẹ́ wá látọ̀dọ̀ ọlọ́run wọ́n sì mọ̀ ó dá wọn lójú àmọ́ ọmọ ọ̀gbá wọn ṣe kí ni o àwọn ò ní gbà wọn sí ní ṣiṣẹ́ alùpàdé sọ wà kánú mi kọ́bẹ̀ yẹtẹ́kì wúna alẹ́lẹ́bí na kẹfàrú làmàjá àwọn mọ̀láhàkù kẹfàrú bí wà kánú kí ni o mi kọ́bẹ̀ yẹtẹ́kì wúna alẹ́lẹ́bí na kẹfàrú kọ́tọ́ gbà lẹ́yìn ìdè wọ́n ti mọ̀ ṣe fásiwá fáwọn ará Mẹ́dínà ànájọ́ ọlọ́run bẹ́ẹ̀ kíní kan ṣe ìdájọ́ mú kíní nì ànájọ́ ọlọ́run kan bọ̀ ẹ̀tọ́ ọba wọ́n ti ń ṣèdájọ́ mà. ìfẹ́ ìfẹ́ lálàáfíà wọ̀lá ẹ̀kún náà yubna ala aqidati sahiha títí táàbù máa fẹ́yìn lórí àtọ́kàn tó ìyẹn ni pé kò sí bí sẹ́sẹ̀ wo lè dáa tó ní tí ọ̀pọ̀pọ̀ bá rẹ̀ ní irúgbàgbọ́ wo láti tẹ̀síwájú àárín sọ́kàtàlá fún ìtàkà fún wa pé ó lè nà fẹ́ bẹ̀rẹ̀ ní òní ọlọ́ọ̀bà àdéhà sọ́kàn náà Muhammad kò ní ṣàlàyé fún wa bisimilahi rahman rahim ó ní wàlá àfẹ ẹnìnà ìsàmì lẹ́kọ̀ọ́ kọ́sẹ̀ ọlọ́run pásítọ̀ rẹ̀ láyé òdúgbòrá ó wá ní ẹnìnà ìsàmì dáadáa gbọ́ mọ́nìyàn láti kọ́sẹ̀ náà wà lófo ó wá ní ìlà lẹ́sìn àyàfọ́ sábà nígbàgbọ́ àdébíkọ́ tó kọ́ táwọn sọ lórí iman ààbẹ̀lì iman ìgbàwọ́dà sọ̀rọ̀ parí mahalu alkọ́ni ààyè rẹ̀ ibo ní ọkànnì lẹ́yìn tó sọ̀rọ̀ iman tán ló tó sọ̀rọ̀ kí ni ó fẹ́ sọ̀rọ̀ ṣẹ́ tòyẹn pé ìjókòó ìdìbò ìjókòó tó pàtàkì láwọn ìjókòó mi náà adẹ́sọ́sà ṣe náà fún wa tíra sí àwọn fi ń tuwìtẹ̀ láti ní sharh usul salasa so tíra sí bàbá wa sheikh muhammed gbọ́dọ̀ àti lọ́wọ́ háàbì tí wọ́n kọ́ ọlọ́ba àtàlẹ́kùn kẹ fún wọn àtàwọn afọ àfúnà tí wọ́n dún tọ́lọ́hún tó ṣáájú ọlọ́mọtò ayọ́rọ̀ tí wọ́n lápapọ̀. ìyẹn ni wípé akọ lórí ya yẹn nípa àlẹ́ yìí náà ágùn máa bá bàbá kọ lórí lórí ìmọ̀lá kọ lórí ẹ̀ níjẹjọ tó pọ̀ gan bẹ̀tọ́ so àwọn ẹlẹ́wọ̀n rò pé ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ nípa ìbẹ̀ kábàá tó sọ̀rọ̀ ṣẹ́rì ìyẹn ni kọ́mẹ́ntì lórí tírà kan ẹni tó ti kọ́mẹ́ntì yẹn máa ya lọ ọwá sí alẹ́ torí pé gbogbo gbóló kọ̀ọ̀kan ní òkè máa dúró lórí ẹ̀ so wá máa ń bẹ́ẹ̀ náà tó dé pé àwọn tí èèyàn máa ń gbọ́ wọ́n lè má lè tètè wà ní lẹ́mù yẹn pẹ̀lú àwọn àtúrọ̀ láti mú wa padà wá sí lẹ́mù yẹn díẹ̀ kábílẹ̀ ránfààní bẹ́ẹ̀ tí wàá lè wò kí náà fàdé tàbí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ lẹ́kẹ́ tó fẹ́ ṣáré gbogbo tó bá wà á tó lọ lẹ́yìn níbi yá ẹ̀ wọ́n kó nǹkan ìta bí tó ní jẹjẹ ní ìmọ̀ wá ìmọ̀ ó lẹ́sìn ní àti súnmọ́ lọ́wọ́ fàlẹ́ ẹ̀mú la yóò rà fún sàkọ́fà àwọn àríyá tó ní àwọn ìtàkùn yìí kẹlẹ́ yìí níbi yìí àìwá àmàtòrí bá fẹ́ fi tẹ̀sọ́ àmì sọ̀fìyànà sọ̀rọ̀ àfáwà sọ̀fìyànà sọ̀rọ̀ sọ wípé zẹ̀yìn lẹ́yìn níbi àwọn ìlú sí kùn ẹ fi màkẹ́tọ̀ bára yín wàhálà ọ̀lẹ́ yìí mú bẹ̀rẹ̀ ẹ̀ má sọ pé ẹ fẹ́ máa kẹ́kọ̀ọ́ pẹ̀lú mà ìyẹn ni pé ìwé ìwé tá a máa fi wọ́pọ̀ jẹjẹrẹ sáà sára yàní kájí tí mo wó ẹ̀sọ́ bá ẹ̀ ní wa látara pé a máa wá ìmọ̀ yẹn wọn náà hàbí bọ́ọ̀lù òbẹ́ ìdílé ọ̀la ó wà yé gbọ́ yé wọ́n tẹ́fẹ̀rù bí kẹwàá ìfẹ̀lú sàǹfààní ìyẹn ní pé àní kọ́mọ̀ lásán ìmọ̀ta bá kọ́ àgbọ̀yé lẹ́gbẹ̀ẹ́ wà sí yóò wá sàǹfààní fún wa. wàlá ta alùlámù lè tàtà jámẹ́lì bí ẹ má kọ́ ìmọ̀ nítorí pé abẹ́rẹ́ ṣe sọ ṣẹ̀dọ̀rọ̀ sáà kẹ́mọ̀ ní oníta tíkẹ́tì báyìí oníta tíkẹ́tì báyìí tàbíkẹ́ yẹ kọ́ ní yíyù kò dàbí pé ṣófin ṣiṣẹ́ sódẹ̀ wúlò tó dẹ̀ ká tó yé fàyínà ó yíwò ṣàkì àfààní ó fẹ́ yá ní ẹ̀ńtọ́ làbí ọmọdé mọ́mọ́ ọmọ tí ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wá bá tó bá náà ṣe rí ní sìn àwọn ìtajà mẹ́lẹ̀ ní ẹ̀ àwọn yóò máa kẹ́kọ̀ọ́ pẹ̀lú ọmọ yìí wọ́n máa fi ẹ̀sọ́ táìtù ló pọ̀ káàmà ìtajà mẹ́lẹ̀ ọgọ́jọ́ ìdìbò láti gẹ́gẹ́ bí èèyàn ti máa ń dé sílà ṣẹ̀tẹ̀rẹ̀ sáà ti wá ń làmọ́ rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n ní us ìmọ̀ yẹn wò fẹ́ wúlò dọ́kítọ̀ lè pọ̀ masters lè pọ̀ kìrìbà bẹ́ẹ̀ mi yẹ pẹ́rẹ́ kí ẹ bá wà sàtì kọ bẹ́ẹ̀ kẹ́yìn rí pé ìmọ̀ yẹn ìmọ̀ tó ń ṣe láǹfààní ni tó bá sọ́mọ́ sọ́mọ́ pé àlè dáfàánà ti lórílẹ̀-èdè wa tó ló pe ìsáná àwọn akọ̀mẹ́ni China ti sáná ojúbọ̀ tó máa ti yàn tọ́ba China ti sáná ajẹ́pọ̀ wẹ́ẹ̀sì lọ́wọ́ ń kọ́ tó ajínà sí gan bẹ́ẹ̀ ni àwọn tọ́lẹ̀ nínú wà bẹ̀rẹ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò ṣe pa lórí ìmọ̀ tó ṣe tó lè wúlò fún wa. wọ́n fi ta nílé lẹ́yìn látara kí á wá ìmọ̀ yusuf àti ibi tí mo fẹ́ tètè jáká lọ ẹgbẹ́ ìtútẹ̀lẹ̀ olùdọ̀rọ̀ hadith kọ́lákó làkàlà tó sọ wípé tọ́lá bẹ̀rẹ̀ ẹ̀ fàrí ìdọ̀tún alákòtẹ̀ mùsùlùmí wà mùsùlùmí ó dọ̀rọ̀ wá wọ́n gbọ́dọ̀ májà wà bẹ́ẹ̀ wù ibùdó májà ló gba hadith yẹn wá gẹ́gẹ́ bí àwọn àpá àwọn abọ́ṣẹ́ máa ń ṣiṣẹ́ lórí gbogbo ọ̀rọ̀ tí ìṣe máa orí ahọ́n àdéhùn bó ti gbajúmọ̀ yẹn abàmì tó ràkàtà pé bàbá tó Pakistan ìbẹ̀rẹ̀ kọ́ wọ́n gbajúmọ̀ tí bàbá wa ṣe kàn mọ́ adam bin abdullahi alayhi wọn kọ́ rahim allah ọlọ́ba tó bàbá yẹn tó tiẹ̀ abàmì tiẹ̀ lẹ̀ pé tọ́lá bẹ̀rẹ̀ ẹ̀ fàrí dọ̀tun alákùnlé mùsùlùmí wà mùsùlùmí náà wàfẹ́ ìwáyà ti tọ́lá bẹ̀rẹ̀ ẹ̀ fàrí dọ̀tun alákùnlé mùsùlùmí yóò wà báyìí gbà mí wọ́n ní gbogbo ọ̀nà sábìsì ẹnu sábà rẹ̀ ìyẹn ni pé kò séyìí tó bẹ́ẹ̀ là kó o níbi àléébù lọ́nà táwọn ẹ̀sìn ìdáàbò chain of narration wọn kò sí kí ni ó wí gbogbo ẹ̀ lọ́wọ́ àlọ́ yẹn bẹ̀rẹ̀ àbí yẹn rí alẹ́ àwọn àdúgbò bá pè ní àdìsù mọ̀ṣúwò alàlàbìsínà wọlé kìlà kàfẹ́ ń bẹ̀rẹ̀ àwọn àdìsù dẹ́gbẹ́ ó gbajúmọ̀ lórí àwọn àbá orí àwọn èèyàn lónìí wọlé kìlà kàfẹ́ ó kà gbajúmọ̀ ẹni kò sí kí ni wọ́n tẹ̀sí kálùkù rẹ̀ gbajúmọ̀ ìyẹn wọ ọ̀tẹ̀ntikéètì hadith bá àjẹmọ́ rò à ah, àdìsí mo gbọ́ lórí ojú omi tí mo gbọ́ lórí yútúbà kan lára ìyẹn omi ẹ ti gẹ̀ẹ́fẹ̀ ìyẹn lọ ní ìsìn ó lọ bá wà lórí bá tó dúdú àti ìwọ lórí gbá ìyẹn kan tó lọ lọ́tọ̀ ìsìn lọ fún wọn ti ká ó wà gbajúmọ̀ ní ìyẹn o tí ìtumọ̀ yìí àti ìyẹn o kò lálàáfíà kọ́lá ìsọ̀lẹ̀ abdulbari iná àwọn àgbàkọ́ àlàní ó ní hàdà harrison ó láti ta kàyí yóò wá àná tó mẹ́ta yìí àná tẹ̀lé ó ní wọ́n gbà wá tamari yóò wá yàtọ̀ bìsí pàtó bìsí gàtí tẹ̀mírí ìyẹn ní pé gbọ́dọ̀ sábà yẹn yàtọ̀ láti yẹn sentence yẹn sentence tó wọ́n fìlì pé the doubt of that of the definition of that hadith pé lè ṣe tí wàá tó fẹ́ pín lábàárì wọn kí ni bèrè sí ẹgbẹ́ ẹ̀gbọ́n náà sọ ni bẹ́ẹ̀ lè rí pé yóò rò wá wọ́n gbà wá bèrè sí ni mo ti mo gba àlejò sí bí ẹ̀yẹ pé imam malik imam anas of malik ló gba alábọ̀tà dàgbà muhammed min ujúri kẹsìrọ kúlù àmàlú lẹtùn làhùjà tó fi ṣe ìmìnira gbogbo ẹ̀ pátápátá ní sáìsàn bẹ́ẹ̀ ni kò fẹ́ẹ́ níbi ọ̀rọ̀ ni inda alẹ́ ìlànà mi di àtẹ̀lẹ́sìmẹ́lì ọ̀nà alákọ̀ọ́kọ́ ni wípé from the text Test àdéhùn yẹn tẹ̀lifà wo text àdéhùn yẹn ti ìtàlù tọ́lẹ̀bẹ̀rẹ̀ yẹn ní parí ìdọ̀tún alákòóbè mùsùlùmí text gẹ́gẹ́ yẹn ọ̀rọ̀ anẹ́bí the king of narration tó gbé wá lọ wa ìgbàlá tí kìíní anásọ̀mọ́ mẹ́lì kì chain of narration yẹn then àwọn tá a gbọ́ kìíní wo àwọn alágbọ́ direct lọ́dọ̀ dání lọ́dọ̀ wa anásọ̀mọ́ mẹ́lì kì so nílùú àti túwé ọ̀nà méjì là máa ń bá wo báwo ni àti tèwà tẹ́ǹtìtì ìmọ̀ àwọn sọ́gbà wa tàbí gbọ́dọ̀ pé ọ̀rọ̀ tí wọ́n ti kí ni o tí wọ́n lábẹ́ ti sọ yẹn bẹ̀tà àdéhùn tẹ́ǹtì rẹ̀ gangan ó lálàáfíà bẹ̀tà chain of narration là ń ti kí ni o olówó ìkí ṣẹ̀tẹ̀rọ̀ sàn láti chain of narration àfáàní kọ́lá sayuti àbáwọn mọ́mú sayuti sọ pé ìjàmbá tó láwọ́ kan sí ilẹ̀ sọ̀rọ̀ ìkọ́ ó ní ọ̀nà fifty chain of narration fifty ló ní fún wàhálà kẹ́kọ̀ọ́ bí fi hàtì ilẹ̀ lẹ́yìn gbogbo ẹ̀ pátápátá ló kàn ń dájọ́ pé wọ́n mọ̀ authentic with other other narrations ni kì í kò sọ́nà kan tó dá lálàáfíà gbogbo rẹ̀ wàlá kò sáyẹn àríṣà làbáṣọ ìlà kàtí yìí ti wá ó ní yóò sọ pé àdéhùn kan lálàáfíà tó fẹ́ẹ̀ tó àdéhùn àwárí pé ọ̀nà kan ẹlẹ́bẹ̀tì ọ̀nà kan torí inú helmel hadith tàbá ní weak and good and kí ni o and authentic ẹ̀dígẹ́fẹ̀ so hadith lè jẹ́ weak hadith bẹ̀tà bá rí pé nígbà chain of narration rẹ̀ tó bá dé kí ni o tó bá pọ̀ chain of narration ó wà ní yóò elevate yóò gbé other narrations láti kí ni o yóò mú wẹ̀ lọ sí good kò lè mú wẹ̀ lọ sí kí ni o authentic àwọn yóò mú wẹ̀ lọ sí kí ni lọ sí good olóòtú ọ̀nà tí àdéhùn yẹn gbà wá ìyẹn tọ́lá mi lẹ́yìn parí ìdọ́tọ̀lá kóńdó mùsùlùmí ọ̀ mùsùlùmí so ó jẹ́ kí àdéhùn yẹn ti ní hasan lọ́dọ̀ àfa aládé kọ́ọ̀lá àgbáyé àfa àwọn àgbà mọ́mọ́ muhammed alaafuri rahimah ọgbọ́n ọlọ́ba kí wàá báyìí sheikh nasir albani àbáwá sọ yìí pé ìnà tó kọlù yọkọ̀wé bá lọ àdá ó lápá kan rẹ̀ wẹ̀lẹ́gbẹ̀ẹ́ ń pàwọ̀ àpá kejì bal àdúrà hasan fàlàdé mẹgbóòrò láti kẹfọ ẹyẹ ìwé láàrin ìgbà yìí bàbá lọ́dọ̀ táwọn ọ̀nà tí àdìsí yẹn gbà wá pọ̀ pápá kan sì ń gbé apá kan ní ìgbọ̀n ó jẹ́ káàdì tiẹ̀ padà lọ sí kí ni o padà lọ sọ́dọ̀ tí lọ́dọ̀ táwọn ìyẹn ni wípé àtẹ́bárúdì àdìfún àdìsí yẹn ọlọ́ba kẹ́ àwọn afọ wa tẹ́ndì ìtajú kẹrin kọ́lá sàkàwì ọ̀padà ó lè hẹ̀kọ́ bá àti sàkàlẹ̀ kẹfà pé tọ́lẹ̀ lẹ́yìn mi parí ìdọ̀tún alákólè mùsùlùmí ó lálẹ́ rí wíwá yà ń sọ̀rọ̀ pé alákólè mùsùlùmí wà mùsùlùmí ti wà lẹ́yìn sàlá àzíkìrì fi sẹ́yìn mú tòkì oníkẹ́nà mùsùlùmí ọ̀ràn àyàn wíwá ìmọ̀ ọ̀ràn àyàn lórí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin àti lóbìnrin fẹ́ tuntun yẹn ó ní kò sí authentic àti tó authenticate láàrín phrase yẹn ìyẹn mùsùlùmí ọlọ́mọ àtàwọn afọ alẹ́ sùn lórí putting my hadith àti mẹ́sìn islam tó bí àtúntí gbogbo nǹkan nìyẹn you can also sit down in one place ọkọ̀ àmà àtẹ́lẹ́ ohun kéré kan sọ pé ànábì sọ pé ànábì sọ pé wọ́n tàgbàrà kíyàn torí pé ẹ̀sìn wa ni lọ́wọ́ pé sọ̀rọ̀ àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam Ha, ti wé ni ọ̀rọ̀ lórí rẹ̀ àdẹ́gbà Muhammad gàtọ̀lọ́ lọ́wọ́ sọ̀rọ̀ hadith sọ̀tọ̀lá làbíà ó ní man kazzaba alayya muta'ammidan falyatabawa maq'adahu min an-nar ẹni bá mọ̀ mọ̀ sàdápa ọmọ ẹni ó lọ kò sí ìdìbò nù náà àbáyé tó ti dìbò torí pé kò sẹ́ni tí pàdé sọ̀rọ̀ kan ẹ̀sìn ni ọ̀rọ̀ àdẹ́bí ẹ̀sìn ẹ̀sìn ni àtìsẹ́ni ayé wa jẹ́ pé wọ́n wá sọ fún ẹ̀sìn ti dé bèbí ní òun láti kó jẹ́ pé ojú ó pààyàn bẹ́ẹ̀ ويحسن وجود بالتعريض الكتاب بالتعريض الحديث الكتاب جاء بيان العلم وفضله لابن عبد البر بالتحقيق ابي اشبال الزهيري نعم اللي طلع حديث يمني قوله الثانيه àwọn arba masáyé tí bàbá wa ṣe ń gbàgbọ́ àbùdí kakọ orílẹ̀ alẹ́ẹ̀lì máàrífàtúlẹ̀ abdulrọ̀bà wà máàrífàtú wà máàrífàtú nàbí wà máàrífàtú tẹ́lẹ̀ islam lè àbẹ̀lẹ̀ àdìlá àkọ́ alẹ́ẹ̀lì kò tó kẹ̀lẹ́gẹ́lẹ́ alẹ́ نصرة العصر إليك تنجل الدعوة إليه إليك الصبر على هذا فيه أتوقع إما وأبطل ركين العمل بإيه بابا أنا كاسي سيكوة نتاكين نتاكين شاري بالعمل شاري شاري بابا أنا العمل كما سريتك هو الثمرات العين أون يسو إما كما نكيل يسو تعتقون قنجلها إما أولي كنيو إسان فالذي يتعلم oníṣẹ́ rẹ̀ ni tó kọ́ mímọ̀ wà láyé àmẹ́ tí ò ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ màbùbùnú mọ́tún àdínkù ó máa bá ẹni àdáwò sí ta ìṣiṣẹ́ ńgbà tí àbálẹ̀ pòfẹ́sọ̀ ti mú sìgá sẹ́mi kọ́ lọ́rọ́ ọ̀rọ̀ sáàsì pé kò to to die young ah, ẹ so ìyẹn ni wípé ẹni àdánwò lẹni tó bá ní mẹ́jọ ìdí tí òṣìṣẹ́ kọ́nà kọ́ta làwọn abẹ́ ọlọ́ wọlé ẹ̀mú náà ìmọ̀ta ìsọkún ti láǹfààní wọlé ẹ̀mú lẹ́bi yẹ sọ̀rọ̀ láàrin òun náà ni ìmọ̀ tí ń tèso sẹ́ kátó pé ìmọ̀ kẹgbẹ́ á ìmọ̀ ní ìmọ̀ tó lè kí ni o ti ń ṣe èso iṣẹ́ kọ́lá ṣe kú náà bìtẹ́rì kìtà lè sàwọ́fì fọ̀dọ́rọ̀ lẹ́rìn lẹ́bi láyà ìmọ̀ tí ó sàǹfà ní ìnira tí máa tó báyàn àṣẹ́kù mi dọ́rọ̀ rẹ̀ jà yìí ó lé ju ìnira táìmọ̀ tó máa kó báyàn lọ. àti ìbọn fọ̀tọ́rọ̀ rẹ̀ ẹ̀lì alẹ́bí ilà yà fà àṣẹ́kù mi dọ́rọ̀ rẹ̀ jà yìí ìnira àdánwò tí ìmọ̀ tí ò ti sẹ́ńbẹ̀ tí máa kó báyàn ó ju àdánwò àìmọ̀ kan lọ sọ́mọ̀ kókò kúkú mọ̀ àwọn èèyàn ní kàyí bẹ̀rẹ̀ ẹni tó nínú ẹjọ́ ìdí ni tí ò fi ṣiṣẹ́ ìnira rẹ̀ pọ̀ báwo wá sọ̀rọ̀ àtìmọ̀ ráfà lágbájá tí wọ́n mọ̀ tí wọ́n ní. làbáfi ní fasadu kẹ̀lí irun àìlímù mùtà àtìkù wà á kàgbá omi ẹ̀kú jẹ́ ìlú mùtà àtìkù òmà kùtùnàtùn fìlà àìlẹ̀ nínà rímẹ̀tùn bímà rí ìmà ìdí ìbàjẹ́ tó lè nà mẹ́jọ máa kó bá ọlọ́mọ وإذا وجد الجعل نعم فإذا وإذا وجد الجعل فالناس قد يطلبون العلم ويتلمسوا به طلب أي مكان أو يلقى أي مكان وما وما به شتقول لكل ربايا والعلم إنما يراد للعمل أما واي ما تقول بابا كيلو أبي شيشي أما واي ما تقول بابا كيلو أبي شيشي بتعود يا ولد يا ولد إيه بقى يا بابا في بعض chairman ẹni o pe kọ̀mpútà tó kọ ẹgbẹ́ rẹ̀ nìyẹn ẹtikẹ́tì yẹ o lè pe ẹgbẹ́ adama gbàdúrà lọ́bì kan kíní kan kankan ọ ìgbẹ́ rẹ̀ ní kọ̀mpútà nígbà bẹ́ẹ̀ ẹ̀ ń ta àwọn dátà ṣẹ́ tí ọ̀dọ́ fún un bẹ̀ka lókun náà ní kọ́mọ lọ kọ́ kọ̀mpútà ni látara bẹ̀ wọn mẹ́tì dàkúdà torí pé wọn ò mọ nǹkan fẹ́ẹ́ dégélé o nǹkan fẹ́ẹ́ lọ kọ́ ẹ̀mẹ́ tó fẹ́ kọ́ wọn bẹ́ẹ̀ wọn mọ́ so kéèyàn wà kó wà lítírè látara tó bá yẹ

àfọwọ́ ní alẹ́ ẹ̀mọ́bílà amẹ́lẹ́ ó ní ìmọ̀ tí ò ti sẹ́ńbẹ̀ kàṣájáre bílà pamẹ́rẹ́ ó là yẹ bí jíjí òní tí ò ti so ní o. wà ó jẹ́kọ̀ aláṣọ yìí ní yọ̀wọ̀ kìyàmà amúrú bẹ̀ nípe yóò wà jẹ́ ẹ̀rí takọ ẹni ẹjọ́ kìyàmà wípé ó ní mímọ̀ kò sí kíni o kò sí ṣiṣẹ́ ọlọ́mọta làwà o. wà mí ní àwọn máa yọ ẹyẹ fún alẹ́ alábùkọ́ nínú ọ̀rọ̀ yìí onígbọ́nà aláìsí sọ pé látàdúrù kọ́dàmà ábùdí yọ ọmọ kẹyà sàlánà àrùbá ó lànàbí ní ọmọ ènìyàn ní gbẹ́sẹ̀ níjọ́ àmà tó fi bí lórí kan bàbá ní nínú ẹ̀ ní pé wà á ní ẹ̀rín nìyí máa ra àmìlà wọ́n nípa ìmọ̀ rẹ̀ kí ló fi kí ló fi ṣiṣẹ́ ó àwọn nínú ìfẹ́ àwọn onímọ̀ ẹ̀ wọ́n kọ́ ìmọ̀ lọ́wọ́ sí kíni o fi iṣẹ́ ẹ̀ wọ́n lọ jà ńgbà tá a bá rà fà kí n fi ọtí tí ní làgbo àbí n fi ìṣìnàpò bí lẹ́bù ẹ̀ wà ní ti ha bóòlù nà ìgbìyànjú ni ẹ̀ wà sọ́ọ̀kà yìí nínú Al-Qur'an ṣe ìnàmà kàlù wàlmẹ̀sì wàlànsọ́ wàlàhùnà ríkì tún mi náà àmàlì ṣètò fàdíkẹ́ nìbò ṣé ẹ tó bá wá ní ìyàn kí yóò sọ̀kọ́ lọ tí ó lóun mọ̀ ní àwọn yẹn kàkà báyìí kẹ torí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lò wọ́n lè ní wọ́n gbé lẹ́lẹ̀ ọlọ́mọṣálà abẹ́ ọlọ́ kọ́ bá ṣe kù náà tọ́ba ní ṣe kù náà nínú tíra yìí wọ́n lè fa sí bàbá wa sọ́ọ̀lì Muhammad bọ́lá sẹ́yìn ó ní bàbá tó ń pé al-amal fil haqiqa al-amal ó ní iṣẹ́ nípa pàṣẹ gangan huwa samara fẹ̀lẹ̀ ó ń gan lè so ìmọ̀ iṣẹ́ gangan orígìnì o èso tẹ́lá ti rẹ̀ títí ṣiṣẹ́ kan dáadáa ayọ̀ ká òní mímọ̀ délé ó ní pàmẹ́nà àlìmọ̀ pàmẹ́nà àlìlà bílà ìlmi bàbá fẹ́ pín àwọn yẹ̀dí méjì ó ní gbogbo ẹni tẹ́ bá rí tí bá ń ṣiṣẹ́ tí ò ní mọ̀ ẹ pàkọ̀dù ṣága òun nà sọ̀ra wọ́n ti fi wíwọ́n kí ni o àti nàfọ́ra yẹn torí pé áwùlà ìyá ìlú náà láàbílà ìlú wọ́n ń jọ́sìn fọ́lọ́ láì dé kíni o láì sí máa wàmàn ánìmà àmẹ́nitọ́mà wàlàmìyá àmẹ́lù pàkọ́dù sábà wọlé yahudi ẹni àwọn àtàwọn àmà wọn dé kíni o wọn ò fi sẹ àwọn yẹn dé kíni wọn jọ yahudi torí yahudi ánìmà bí láti kọ ánìmà bí yàrá muhammad sallallahu alaihi wa sallam dáa ìrìsálẹ̀ sí sàmàlíyà wọ́n pọ̀ pé àdábìjẹ́ kí ni o ohun iṣẹ́ wá látọ̀dọ̀ ọlọ́run wọ́n sì mọ̀ ó dá wọn lójú àmọ́ wọ́n mọ̀ báwọn ṣe kí ni o àwọn ò ní gbà wọ́n níbi iṣẹ́ alùpàdé gbọ́dọ̀ wà kánú mi kọ́bìrì yẹ sẹ́kì wúna alẹ́ lẹ́bí na kẹfàrù làmà àwọn mọ̀láhàkù kẹfàrù bí wà kánú kí ni o kọ́bìrì yẹ sẹ́kì wúna alẹ́ lẹ́bí na kẹfàrù kọ́kọ́ bá àbẹ́bí dìde wọ́n ti mọ̀ ṣe fatuwa fáwọn ará Mẹ́dínà kíní kan ṣe ìdájọ́ mú kíní ni àdájọ́ náà kan bọ̀ ẹjọ́ bá wọ́n ti ń ṣèdájọ́ mọ̀ àmọ́ gbà tí wọ̀nyẹn gẹ́gẹ́ dé kí ni wọ́n ṣe o kẹfẹ́rù bì wọ́n ṣe kí ni o wọ́n pè ní wọn láti wọ́n mọ̀ dáadáa láyé ní olùwádìí ní káfọ́rù wádìí ní káfọ́rù lọ́wọ́ tẹ́kùrú ní kàmá káfọ́rù fọ́tàkùrú ní sàwáà yóò wù wọn kẹsẹ̀ kẹfẹ́ nígbà náà tẹsẹ̀ kẹfẹ́ tó tó wọn mà. láwọn yàrá dúnà kò mìíràn ní ìmáàlì kò fara hásàdà mi ní àfúsìn ó yóò wù wọn kẹsẹ̀ kẹfẹ́ rí ní ti kéta ní o látọ̀dọ̀ ara wọn ìyẹn tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ wọ́n ò ni o ìyẹn pé yẹ̀wù dì mà nàfọ́ ò ni wọ́n à máa pín òní ńlá gbé ìwé sábúrò ànábì yìí sá àlẹ́ ìsàlá sábì rán jésù wọn fẹ́ gbé kalẹ̀ báyìí àá ẹ bàrà rí pé ẹ bìyà pé how many verse how many chapter ló wà lọ́wọ́ ẹ̀mí. sẹ́mà tó lẹ́nu ọ̀rọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn gbólóhùn kékékékékékéké kí wọ́n bẹ̀rẹ̀ pé ọ̀nà mẹ́ta ti bá kọ alukọ̀rán nínú alukọ̀rán alukọ̀rán ló kéde o yàtì wákìlẹ̀ o sọ ẹ wà á rí tí ó pọ̀ Ewa wá gbéwé yẹn kalẹ̀ ẹ wá gbogbo wà òkú ọ̀la àlùkò àná ẹni sọ pé fáàpù tó wà nù ẹ tó wà nù nù àlùkò náà ẹ máa bá tí wọ́n mọ̀ sọ́mi láì tí wọ́n sọ́mi láì gbogbo kẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan àwọn kẹ́kọ̀ọ́ tó àti no ànátò àti jíìmù ẹ máa rí sàmáwá àti àjíìmù àti àrùn yóò wá yóò àwọn àwọn àwọn àwọn síkìrì automatic rẹ̀ gbẹ́rọ̀ ọ̀sẹ̀ mọ̀ nǹkan yẹn lọ́wọ́ lẹ̀. iye ọ̀sẹ̀ ti dákọ̀ ádámà àti kí ni o ṣe ìtọ́n ẹwà iye ọmọ yọ ọmọ kọlọ rí papọ̀. sọ á kọ́ lọ́sẹ̀ ní àyíjá ọ̀sẹ̀ kọ̀ọ̀án the miraculous award of the whole Quran. so wàkọ̀ọ̀ká ẹ̀rọ sọ̀rọ̀ fún ìmọ̀ ọmọ lọ́wọ́ ó láwọn ẹni ìsáájú wa kẹ́ wọn ìyá àgbàbú nàlẹ̀ ẹ̀yìnmà bèlè àmà wọ́n máa àyìnmà pẹ̀lú kí lè ìṣẹ́ ìṣẹ́ ọ̀rọ̀ àti ìyẹn bẹ́ kí òun àbí gbogbo àwọn àbí tó wá lórí báwo láti dúró kí òun àlùwàlá agbọ̀rọ̀ lè mọ̀ èyí dàbí mẹ́yà ni tọ́wọ́ bẹ́ kí òun ọ̀bẹ kí òun ọ̀bẹ pẹ̀lú wọn ọ̀tún yóò wá sọ hadith pé káàna nàbí sallallahu alaihi wasallam yóò ṣe ni ó fi kú lè ṣe sẹ́rẹ̀ pé pẹ̀lú pé bẹ̀rẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún ó jẹ́ àádìí dáná bí máa ń bẹ̀rẹ̀ gbogbo nǹkan pẹ̀lú ọ̀tún ìyẹn tí wọ́n ti ṣiṣẹ́ kan wọ́n àdìsí yóò wà ẹ̀yin náà máa wọ́ ọ̀jẹ̀ dára táwọn gba bẹ dúró yẹ sẹ́kìlì yóò dojú fa àyàtẹ́ yìí àhánuwa mẹ́ǹkì bẹ́ẹ̀ yìí àdìsí nu tẹ́gìrì ìyẹn tó gbogbo àtàwọn ẹgbẹ́ yẹn wọ́n lè wọ́n lọ sàrà yẹn ìṣe wọn tí wọ́n máa ń ṣe pẹ̀lú máa ń ẹ̀dẹ́ tó gbé wọn ò ní sin kankan àyàgbẹ́ bí ni o so ìfẹ́ yẹn ló dé kí wọ́n máa rí àdìsí yẹn ha gbọ́sí máa ha àdìsí tí wọ́n yẹn wọ́n máa fi ìfẹ́ ha kí ni o ìmọ̀ ni. bàbá ni fọ́nmù súwà Al-Qur'an àbí fọ́nmù kí ni o súwà Al-Qur'an àwọn súwà tó lọ́wọ́ Al-Qur'an ẹ̀dẹ́gẹ́ ìfẹ́ yẹn wà ní kó nà nàkàrà súwà tẹ̀lifíà sí ọ̀gbẹ̀jùmọ̀ àmọ́ kàbátò kàbíjọ́ kí ni ojú ọjọ́mọ̀ pẹ̀sẹ̀ ní so ìfẹ́ sí ilẹ̀ lọ́jọ́mọ̀ òde wọ́n há àdìsí yẹn tó gbẹ́kọ̀ ní bẹ́ẹ̀ láì kẹ́kọ̀ọ́ sí kí ni ó máa àdìsí tó di àyọ̀ àyà mẹ́wàá ní sọ́mọ́tò ká sọ́mọ́ sọ́mọ́tò ẹ̀kla sọ́mọ́ ayáta kò sí so wọ́n máa há gbogbo àdìsí pẹ̀lú kí ni pẹ̀lú fẹ́ olóòtú bá jòkó torí pé tí wọ́n máa dégé ní òun tí wọ́n máa ṣe ní. wọ́n ní káwọn sálẹ̀ ìyá àpàrọ̀ òun lẹ̀ ẹ̀ máa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àmẹ́ wọ́n máa hàn ní pẹ̀lú kí ni ìfẹ́. wọ́n lábá ló sálẹ̀ aláwọ̀ àpá ọlọ́pàá ni ó nana sẹ́yìn náà láàrin ìfìlà àdìsí bẹ̀rẹ̀ àmẹ́ yìí ó ní àmọ́ wẹ́rẹ̀ lọ́wọ́ yẹ́ àdìsí pẹ̀lú pàmò àdìsí kan kí ìgbẹ́lẹ̀ ìlú gbára yìí fún wa bókà máa dín nǹkan ìkànnà ọmọ west ọgbà islam ẹtìgẹ́rẹ́ tó wá ti di ká àdìsí kan lójúmọ́ kaba yìí yóò ìbọn ìbẹ́yìn ni òun lò west ìgbà tó bá ti di ká kankan báyìí yóò ìbọn lò ọwọ́ ìkànnà àdìsí yẹn pé àdàbà muhammed yàtọ̀ ọlọ́kùnrin máa bá tó bá yí tó bá ti pàájú nìkan káàkiri yẹn kùtù. ويضطجع على على يمينه قبل الفجر قبل صلاة الفجر pé ànábì máa ń rọ̀gbọ̀ kó tó tẹ́kí ní o kó tó tí àgbàjá yes ìyẹn ni pé tí àbájá tààjú so tí pàtópa tààjú ní ẹ̀sán àtúnṣe òjẹ tààrí yóò wá rọ̀gbọ̀ kú láàrin tààjú ní ẹ̀sán àgbàjá rẹ̀ tẹ́kí ní tí ó fi ọdún wípé àtọ̀lá àtọ̀ká ẹ̀rọ ní ẹ̀dá o ó wá ìjọba wà ní mọ́sálásí ó tún wá tààjú ní ẹ̀sán ó wá rọ̀gbọ̀ kú ẹ̀mọ́ tó wá lẹ́yìn rọ̀gbọ̀ kú ó wá fẹ̀fẹ̀ ọ̀pẹ́ nìkan wá wọlé wá bá wọn ń dìde dìde náà mọ́sùn ẹgbẹ́ gbogbo kan ó ní àìrẹ́dì ìnà àdé that I want to practice it pé táà náà gba ìgbà fúlà kan ó wọ́n lé kíni ṣé àpò tẹ́kí ní ẹ̀fọ́ compulsory ẹtí gẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó fẹ́ ṣe ṣe kíni o ẹtí gẹ́ ẹ̀gbáàdì bó ṣe rí nìyẹn ìyẹn ni wípé ọ̀pọ̀lọpọ̀ ṣe tí bàbá àwọn ọmọ ń ṣe kí ni wọ́n bá lè bẹ́ẹ̀ ṣe ha àti sábà tí lè tẹ̀lé sí yẹn bẹ̀bẹ̀ wọ́n wà á kí ni kama ja fìlà afara ní ibn Umar rọ́bì ọ̀sán wa gẹ́gẹ́ fi rọ ibn Umar àwọn ọmọ ẹgbẹ́ ibn Umar ibn Umar ó wá bẹ́ẹ̀dì báyìí lórí ẹsẹ̀ ó wá tẹ̀ láì bí ìtẹ́jú ya ẹ̀rẹ́ rẹ̀ àwọn sáré rẹ̀ àwọn súnẹ́ẹ̀dì wọn bí pé yàṣẹ́ àyíṣẹ́ ẹ̀tẹ̀ láì yẹn oníbẹ̀rẹ̀ ó ní mo tẹ̀ yẹn ó ní tí mo ṣe pẹ̀lú nígbà tó dé bí ó ṣe kí ni ó tẹ̀ àwọn wáyé tó tẹ̀ ó ní ibi yẹn láti fẹ́ ibi yẹn kó bà lè lọ́sàn ó lè ní náà wá tẹ̀ èsì máa tà láti fi kọ́ ṣe òṣìṣẹ́ ọlọ́ tẹ̀sílẹ̀ wà á àbí gbogbo ní bàtà ti ṣe rẹ̀ gbogbo àtẹ̀kẹ́ wọ́n ti rí ni yóò wá lóye ẹtì ẹtìkẹ́tẹ̀ wà عطف العلم بالعمل فإن أجابه وإلا التحل ó ní ẹ máa communicate ìmọ̀ pẹ̀lú kí ni pẹ̀lú iṣẹ́ ẹ communicate kí ni ọ̀rọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ ni ẹ communicate ìmọ̀ pẹ̀lú kí ni o pẹ̀lú iṣẹ́ ẹ fi iṣẹ́ communicate tẹ́bá ti lo iṣẹ́ ìmọ̀ yóò ṣe kí ni o yóò wà á ó ní ti fi iṣẹ́ communicate ìmọ̀ ìmọ̀ yóò ṣe kí ni o yóò بل العمل بالعلم يكتب العمل علوما اخر لكن ó ní ìmọ̀ tá a bá fi ṣiṣẹ́ o ó máa ń jogún kí ni o ó máa ń jogún mọ̀ mí ni tẹ́ bá ti lò kankan yóò lè kí ni o kan àwọn òní gba àyà kan lẹ́nu àlẹ́gbọ̀n Muhammad kí àtọ̀lọ́ ọlọ́run tó máa bá àyà àti káwọn ọ̀nà káwọn tó gbà ní. ṣẹ̀mù yóò wá jogún èyí lọ́sọ̀ fi mọ̀ yóò jogún ọ̀pọ̀lọpọ̀ pé pé o tí wọ́n kọ́ wọn ṣe wọ́n lò wọ́n ṣe kí wọ́n lò káàdà Rasulullah sallallahu láti ìlú ẹ̀yẹ́kọ́kọ́ àdúgbò Muhammad ìkí àtọ̀lọ́ ọlọ́run tó bá ó mọ̀ ṣe o ó máa ń rọ̀gbọ̀ tó bá fẹ́ sùn ó máa ń sùn lórí ẹgbẹ́ ọ̀tún ó máa ń fẹ̀gbẹ́ ọ̀tún sùn ṣé àmì pé bí a bá gbọ́ yẹn tó bá fẹ́ lò yóò wà rántí pé tó bá fẹ̀gbẹ́ ọ̀tún sùn tán kí ni máa wí kó tó sùn ṣé àmì yóò wà rántí pé ó máa ń ṣe àwọn àfikà pé ẹ bismillahumma amutu wa ahya summa yaqra suratul suratul ikhlas wa falaq wan nas summa yaqra kursi pẹ̀lú bẹ́ẹ̀ tó àwọn ṣe kí ni yóò máa jogún àwọn ìmọ̀ ní ìpè báyìí lẹ́ẹ̀ máa ṣe ṣe automatically tẹ́bá rẹ̀ tí máa ń lo ìmọ̀ rẹ̀ tí máa ń fìmọ̀ rẹ̀ fọ́nrán yẹn lẹ́kọ̀ọ́ nígbà tó bá dé máa yé ọlọ́wọ́ máa jogún mọ̀ mí tí ó máa fún ni mànà àlìmà mànà àmìlà bí máa na wàràfà òwò ẹ̀yìnmá máa ń yà ẹ̀dá ẹni tí máa ń lo ìmọ̀ tọ́lọ̀ ń bùn o yóò when you practice you make what perfect ọmọ gúdù jọ kọ́ tó bá ní kọ́ yàrá yìí tí wọ́n ní kọ́ yàrá bẹ́ẹ̀ lọ́wọ́ mọ́ yóò máa reflect memory rẹ̀ fún torí pé kí ni ó ń lo ìmọ̀ yẹn bẹ̀tẹ̀ bá rẹ̀ ti kọ́ yàn onìkan bá máa ẹtikẹ́tẹ̀ tó bọ́lọ̀ bá lẹ́ta ṣe máa ń ṣe nìyẹn wàlẹ́rí na sábà dáadáa ń húdà wà á tá ń tàkùwà àrùn ni àwọn tí wọ́n mẹ́nà ọlọ́mi wọ́n wá fi jẹ́ ọlọ́mi ń fún mọ̀nà wọn wà á dáhùn tàpọ̀ wọ́n tún wá fún wọn ní kíni wọ́n tún wá fún wọn ní ìbẹ̀rù mi ní ìdèkí wọn máa bójú tọ̀wọ̀ mi. kọ́lá bá bẹ̀rẹ̀ ẹ̀yìn ọ̀rọ̀ àti